وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار adáwọ́pẹ́ fún ọlọ́run ọba àfi ẹ̀mí ìmoore yàn sí bákan náà atọrọ ìkẹ́ àti ìgẹ̀ tí ó pọ̀ fún anábíwá muhammad sallallahu alayhi wa alihi wa sallam kí ìkẹ́ àti ìgẹ̀ náà kí ó máa bá gbogbo àwọn ará ilé rẹ̀ àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo ẹni tó bá ń tọ ìlànà wọn. gẹ́gẹ́ bí kò ṣe pamọ́ sí ẹnì kọ̀ọ̀kan wa pé ní oṣù Ramadan ẹkù sáta ọkù díẹ̀ kì í wọlé kọlọmọba sùfànà wa tààlà kì í ó jẹ kó bá ẹnìkọ̀ọ̀kan wa láyé ká sì gbà pẹ̀lú rọrùn. nígbà tí a bá fi kí júmọ́ mi nínú Ramadan ni a wà ìjà ti pé ní eléyìí ní áàkìrì jùmọ̀ àti fi ṣáàrì ṣàbán eléyìí nígbẹ̀yìn jùmọ̀ tó wà nínú oṣù ṣàbán tí a ń lò lọ yìí. ní ìjẹ́jọ́ a bá sọ̀rọ̀ ń pa ààwẹ̀ àti pàtàkì rẹ̀ àti ọlá tí ọlọ́run bá subhanahu wa ta'ala tó fi sí inú ká gba ààwẹ̀ àjẹkóyà pé ní àwẹ̀ yìí o ọlọ́run bọ́ba àlékè ọlá ọlọ́run ṣe lọ́rùn àyàn fún wa bákan náà fún àwọn àjọ tó ti ṣíwájú kí anábíwá Muhammad sallallahu alayhi wa alihi wa sallam àwọn àjọ tó ti ṣíwájú rẹ̀ kánábí tó dé ọlọ́run la ṣe lọ́rùn àyàn fáwọn náà bó tilẹ̀ jẹ́ pé èyí tí ó máa jáwẹ̀ lénìí tí ó sì máa jáwẹ̀ ní ogójọ́ tí ayé bá ń jáyé iná ni ó máa jẹ́ ìtọ́nà òfinran anábẹ́wà Muhammad ẹnikẹ́ni tó bá lòún gba àwẹ̀ míì tó yàtọ̀ sí èyí tó lòún òfinran anábì ọlọ́run bá subhanahu wa ta'ala kò ní gbà ní ọwọ́ rẹ̀ torí pé ṣẹ̀rí anábẹ́wà Muhammad òfin rẹ̀ tó mú wá òun lòfin ìgbẹ̀yìn tó yẹ pé ní ó ti pa àwọn ìdájọ́ àwọn òfin èyí tá rẹ̀ ó ti parẹ́ ẹ̀wá rí àwẹ̀ tí a ń sọ fúnra wa yìí ó ní àwọn arkan àwọn orígun àwọn orígun àwẹ̀ àwọn afáàjẹ kó yá pé ní méjì ni a gbọ́dọ̀ rí nǹkan méjì tó jẹ́ gbòógì ó ní ó gbé àwẹ̀ dúró alákọ̀ọ́kọ́ òun náà ní al-imsak min al-mufattirat wa ẹni tí ó gbà ẹ gbọ́dọ̀ kóra dúró ń bi àwọn nǹkan tá a máa ń jẹ nǹkan tá a jẹ tí ó bá àwẹ̀ jẹ tí ẹ bá lóun gbà àwẹ̀ tí ń bá ń jẹun àbí mu àbí ń fa nǹkan láti mú rẹ̀ sínú ara eléyìí ò láwẹ̀ á kóra dúró mintolo ilfajir nígbà tí alfajari bá ti yọ yẹn ni àwẹ̀ bẹ̀rẹ̀ ìlà gurubi shams títí tí òun ó fi wọ̀ ìkóradúró àìmọ́ fi nǹkan kan nu àìmọ́ lè nǹkan adùn bí ìsúnmọ́ rẹ ni láàrin lọ́kùnrin àtobìnrin kéèyàn wá dúró bẹ́ẹ̀ látìgbà tí àlùfájàrí bá ti yọ tí tó ń fi wọ̀ òun là ń pè ní àwẹ̀ lọ́lọ́run sọ pé súnmọ́ àti mùsíyàm ìlàlàyé ẹ parí àwẹ̀ yín sí alẹ́ ńgbà tá a bẹ̀rẹ̀ òun náà ni nígbà tí òun bá ti wọ̀ bákan náà nǹkan kejì táàrí òní àníyàtú téèyàn dà níyàn pé ń gbáwẹ̀ ẹlẹ́ẹ̀kejì lélẹ̀ torí pé ńgbà mí èèyàn lè má jẹ ó lè má mu bóyá ó rẹ̀ kò fi nǹkan kan nú kò fi kò fa nǹkan sí mú kò yẹ tó nù bóyá nù tábẹ́ni kò súnmọ́ kankan láti gbà tí ilẹ̀ ti mọ́ sílẹ̀ fi ṣú ǹjẹ́rú ẹni ẹ náà lè sọ pé ń gbáwẹ̀ tí ò láníyàn àwẹ̀ bó yóò rẹ̀ ni ò lè jẹun àbóúnjẹ òwú jẹ́ tí ò bá ti ní àníyàn àwẹ̀ irú ẹni báyìí a ní kò ní àwẹ̀ náà ni. torí pé ní gbogbo iṣẹ́ tá a bá ṣe nínú ẹ̀sìn àníyàn náà ló gbé dúró. ẹ̀wá rí àwẹ̀ Ramadan tí ojú ọ̀ràn yẹn lórí wa. a ń gbà wọ̀ láàdá níyẹn ìgbà tá a dà níyàn rẹ̀ náà nígbà tá bá fẹ́ bẹ̀rẹ̀ àwẹ̀ Ramadan a ti fẹ́ bẹ̀rẹ̀ àwẹ̀ Ramadan o wà ní yàtú amẹ́lò kọ̀lìbí àníyàn sì ní iṣẹ́ ọkàn ní iṣẹ́ ọkàn ní kìí ṣe káfẹ́nu wí tá a bá ti fẹ́ bẹ̀rẹ̀ àwẹ̀ yóò kọ́ lánàá yóò ti láníyàn pé a ti fẹ́ bẹ̀rẹ̀ àwẹ̀ Ramadan àníyàn kẹta bá ti dà yín náà làá fi ń gbé gbogbo àwẹ̀ kéde pé ìjojúmọ́ lọ́wọ́ máa dàní ẹ̀ mo tún fẹ́ gbàwẹ̀ lọ́la o mo tún fẹ́ gbàwẹ̀ lọ́túnla àníyàn tí ẹ bá ti fi bẹ̀rẹ̀ lóòjọ́ táyọ̀ bá ti bẹ̀rẹ̀ ọtí ni lọ́kàn pé à gbàwẹ̀ lọ́la tó ti wà ọkàn rẹ bẹ́ẹ̀ àwẹ̀ ti bẹ̀rẹ̀ nu. àwọn aláníyàn èèyàn gbọ́dọ̀ dá ìfọ́ kí àlùfájàrí tó yọ ni tí ẹ bá sùn tó bá tají pé ah onímọ̀ tí ó sì mọ̀ pé ẹ ti róṣù tó náà bá tají láago márùn-ún àbí kálífàjárì tó yọ wọn ní ọba ti fà ní ẹ pé mo ti fẹ́ bẹ̀rẹ̀ àwẹ̀ ó ti bẹ̀rẹ̀ àwẹ̀ nẹ́nu àwẹ̀ nẹ́fílà tí sáwẹ̀ ọ̀ràn yàn òun lèyẹn lè dàníyàn rẹ̀ kódà ilẹ̀ lè ti mọ́ bá láti jẹun anabiwa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ọsọ fún akànnà ìyàwó rẹ̀ ń jọ́ka pé kẹlẹ́ nílé kẹlẹ́ àjẹ wọn ni kò sí nǹkan lé anabi ní ẹtẹ filẹ̀ mo ti sọ́dá àwẹ̀ báyìí tí ó sì láníyàn àwẹ̀ ńgbà tó jí so eléyìí lè lọ́nà àwẹ̀ náfìlà kéèyàn dàníyàn rẹ̀ láàárọ̀ kó dàníyàn bí aago mẹ́jọ àárọ̀ aago mẹ́jọ kódà tí o bá ti jẹun látàárọ̀ dìsín ó lè ló ń sọdá àwẹ̀ láwẹ̀ náfìlà yìí ń lọ ṣùgbọ́n àwẹ̀ ọ̀ràn yẹn agbọ́dọ̀ dàníyàn rẹ̀ kí ilẹ̀ tó mọ kí àlùfájàrí tó yọ àwa là níyàn kan tá a bá ti ní pé a ti bẹ̀rẹ̀ rọmọdán náà láti wọ́n ní tí nǹkan bá ṣẹlẹ̀ sí yàn bóyá ẹni tó rẹ̀ tó wá fáwọ̀ tó yẹ pé ní obìnrin tí ń ṣe nǹkan oṣù tó fáwọ̀ ọjọ́ tó tún bẹ̀rẹ̀ yóò tún rìn ní lọ́la padà ó tó bẹ̀rẹ̀ lọ́la padà ara mi ti yá mo yóò tún gbé torí pé tó fi bẹ̀rẹ̀ àárí táwọn èèyàn máa sọ pé aláwọ̀mọ̀ ìnínà wáìtù sọ́mọ́ ramadan falafina àwọn ìṣe àtàwà ìṣirí na yawman ẹ̀rí àyàn ni mo dàníyàn láti gbàwé ọgbọ̀n ọjọ́ àbí mọ́kàndínlọ́gbọ̀n ńlá mu òsáfírí sáfárọ́ ń bà í dá tí ìbá sẹ́rìn àjò nírìn àjò tó gùn ọ̀là amúrọ̀dùmọ́rọ̀dọ́ ń ṣẹ̀dí ìdá tí ìsìsáàrẹ̀ láàrẹ̀ tó lágbára wọn ni lè lá ẹ̀rí gbogbo mọ́ṣáláṣí ní tán sọ fáwọn èèyàn nu kò ya ẹja dà ní àwẹ̀ eléyìí kò yẹ ṣe ti ó wá nú ẹ̀sìn. àwọn lè rẹ́ẹ̀rí kan látọ̀dọ̀ anábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam àbọ̀dọ̀ àwọn sọ̀hábà títí sọ pé Allahumma inni nawaitu an asuma àlérí tàwẹ̀ bẹ́ẹ̀ la àlérí tìrun gbogbo ká máa fi àníyàn sọ ká máa sọ àníyàn lẹ́nu àdáadáa lẹ̀ ni ọkàn ìlànìyàn tó bá gbẹ́nu ni wọn nípe wọ́n ní wàá ka àníyàn yẹ́ bá ti ń ka fatia yẹ́ bá ti ń ka tàṣáwùdì níta bá ti ń fẹnu sọ à ń kà yóò níyó wọn náà pè nǹkan ní àníyà léde lárúbá yẹn ni pé àlàámẹ́lò kọ́lìbì iṣẹ́ ọkàn ni tá ìfẹ́nu ṣe sọ eléyìí nínú àwọn àkíyèsí tó ṣe pàtàkì ni. ẹ̀wọ̀n ara tá à ń sọ yìí alójọ́ràn yẹn àwọn anífúnta lójọ́ràn yẹn fún àwọn ẹ̀rìjọ́ràn yẹn fún mùsùlùmí ó jọ́ràn yẹn fún ẹni tó bá jẹ́ mùsùlùmí ó gbọ́dọ̀ gbààwẹ̀ kèfèrí wa ń kọ́ kíríta aláwẹ̀ òjọ́ràn yẹn fún un lódìndí nípìnlẹ̀ àwẹ̀ jọ́ràn yẹn fún un torí pé ntọ́lọ́run bá ti ṣe lófin fún wa ó jọ́ràn yẹn fún gbogbo yẹn náà ni ṣùgbọ́n kí láti sọ pé jọ́ràn yẹn fún kèfèrí ó ní wípé tí o bá ti gba Islam tó bá gba àwẹ̀ wọn lóò ní gbà lọ́wọ́ rẹ̀ iṣẹ́ tí yẹn bá ṣe tí o bá ṣe lórúkọ ti Islam ó náwó sójú ọ̀nà tọ́lọ́ ní òun náà kírun ní ẹ̀rọ àwọn ẹlòmíì wá jùlọ bóyá àǹfààní ayé ní wá bí olóṣèlú òun náà lè lọ mọ́ṣáláṣí wọ́n bá kírun pẹ̀lú àwọn èèyàn kò nírun yẹn ẹlòmíì lè pẹ́ àwẹ̀ dé gbogbo èèyàn ọ̀rẹ́ mi ní gbàwẹ̀ gbogbo ará àdúgbò ló ń gbàwẹ̀ tí èdè ṣe mùsùlùmí tó náà bá gbà kò láwẹ̀ torí pé kọ̀ǹdíṣàn àkọ́kọ́ fún sẹ́tà àkọ́kọ́ ṣe ní ìsìláàmù yẹn gbọ́dọ̀ jẹ́ mùsùlùmí ọlọ́run subhanahu wa ta'ala ó ní akọ̀dímùnà ìlànà àmìlú mìnà àmàlì iṣẹ́ táwọn èèyàn tèvèrí ṣe a ti rí a sì mọ́ kó pamọ́ sí wa gbọ́nfàjà aláwọ̀ àbá àmọ̀ǹsọ̀rọ̀ ṣùgbọ́n a ṣe ní nǹkan tí eruku ti fẹ́ dànù tí ò ní sáǹfààní fún wọn nítorí kíni nítorí pé wọ́n ṣe kèfèrí wọ́n ṣe mùsùlùmí ọlọ́run bá ọba àlejò ọlá ó ní wà máa mọ̀nà àhùn àǹtókùbálà mínú nàfàkọ́ọ̀tù hùn kò sí ní tó kọ̀ fún wọn tí ò jẹ́ àgbà gbogbo kìràkìtà táwọn náà ń ṣe ẹ̀rẹ́ lómi tó ní ọmọ náwó nu wọn tó ní ọmọ ṣe dáadáa ọlọ́ni kò sí ní tí ò jẹ́ àgbà lọ́wọ́ rẹ̀ ju pé illa annahum kafaru billahi wa bi rasulih gbé wọ́n pọ̀ lọ́run nírọ̀lọ́ wọn àgbọ̀ lọ́wọ́ bá gbọ́ wọn ṣe mùsùlùmí ayẹpẹ́ tó bá jẹ́ mùsùlùmí dandan ni kó gbàwẹ̀ Ramadan bákan náà alibali mùsùlùmí gbọ́dọ̀ jẹ́ ní tó ti bàlágà gbọ́dọ̀ jẹ́ ní tó ti bàlágà bóòlù àti mẹni tó bàlágà oríṣiríṣi àmì Nani èèyàn fi mẹ́ni tó bàlágà ẹ̀rí ẹni kéèyàn máa nírun abẹ́ kọ́yẹ́ kóbìnrin kó ti máa ṣe háídọ̀ àbí kéèyàn sùn kó máa lálàá kó máa dànkan sára àbí ńgbà míì a máa ń fi iye ọdún wò tó bá ti pé ọdún báyìí tó dìde pẹ̀lú tí ó bàlágà ẹni tó bá ti bàlágà dandan ní fún ó gbọ́dọ̀ gbààwẹ̀ ẹni tó bá ti bàlágà ńkọ́ bí àwọn ọmọ kéékèèké wọn ni máa kọ́ àwọn náà láwẹ̀ gbà àní sọ pé kò tí ì bàlágà ká wá filẹ̀ bẹ́ẹ̀ náà ni irun ẹ̀rí pánàbí wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam onímúru abnaakum bi salat wa hum bi sab'a táwọn bá ti pọ́ ọmọ ọdún méje ẹ máa pa wọ́n láṣẹ ká máa kírun ọ̀dùrìbúhùm àléhà wa hum bi àṣà tẹ́ bá ti pọ́ ọmọ ọdún mẹ́wàá tẹ́wọ̀n bá kí ẹ máa lù wọ́n tẹ́ bá wo ọdún yẹn rí pé àti bàlágà ẹni pé alẹ́ tọ́nà bíbí ni ká máa pa wọn láṣẹ wọ́n tún fi dórí lúlù ẹni torí ká lè máa fi kọ́ wọn ni bẹ́ẹ̀ náà wà lọ́rọ̀ àwẹ̀ kéde pàjẹ́ kọ́ wọn bà lágà tán kátó wa mọ̀ tún láti rẹ̀ torí ó lè ti yàwọ́ ọmọ wa lọ ládùúgbò àmọ́ kọ́ láti kékeré eré ló wà nù sí àwọn ẹni ìṣíwájú wa ìkànnì àwọn ẹni ìṣíwájú wọn làwọn máa pẹ́ àwọn ọmọ wọn àwọn máa bá wọn ṣeré àwọn wá nǹkan ṣeré fún wọn táyẹ̀ bá ń gbò wọn àwọn máa dọ́gbọ́n rè wọn a máa bá wọn ṣeré a máa sọ̀rọ̀ tútù fún wọn títí tí sinú fi tó níta máa ń ní ìṣíwájú wa mọ̀ ní. ṣùgbọ́n àwa lẹ́ni àròpá nífẹ̀ẹ́ àwọn ọmọ àwa lẹ́ni àròpá tó wọn mọ́ tọ́jú àwọn ẹni ìṣíwájú yìí lọ. àwọn ọmọ alẹ́ náà kéré alẹ́ ní wàhálà kan tó lọ léèwé wàhálà wọn pọ̀ ẹ̀rù mi òjò tó mọ̀ rí ó bá lọ léèwé yóò nìkan mọ́ gbàwẹ̀ òjò tó bá wà ń lé nìkan náà ni ó rò pé ara ilé inú tó ń fi ń tọmọ ni ilé yìí èsì iṣẹ́ ọ̀nà tọmọ a máa ń sọmọ lákínní ẹ̀rí páwọn àgbàlagbà wọn a máa sọmọ lákín níta báwọn bàbá wa mọ̀ nìyí o kódà tó bá fẹ́ yíwọ́ tó bá já wọn tún rọ̀ wọn níbu wọn ni ẹ tó bá dọ̀là wọn tún gbà mí wàá tó pọ̀ mọ́ra wọn láti ẹ̀mọ̀ pé kò sí ti ń jáwé àsopọ̀ ṣùgbọ́n ìmọ̀ fìyàn lákín ó dáa ká máa ṣàmọ̀ kéékèèké lákín níta ìfún wọn tẹ́lẹ̀ ní dáadáa ká tún fún wọn lóòjọ́ tí wọ́n bá gbàwẹ̀ torí pé níta bá fún ọmọ wa ṣe nígbà kékeré tí ò ti bàlágà nígbà táwọn afáǹfà nínú ẹ̀sìn pé bóun ládàá rẹ̀ ó ṣe máa lọ alóbìnrin ó ṣe ẹ̀ níbẹ̀ ìyẹn lọ́rọ̀ hajj náà nígbà tí arábìnrin kan tí ó gbọ́ ọmọ rẹ̀ ṣe hajj ó wá ń bí anábì pé ní sọ́mọ yìí ní hajj bẹ́ẹ̀ ni ó ní hajj wà ṣùgbọ́n ẹ̀sán rẹ̀ wọ̀ kú tiẹ̀ wọ́n bẹ́ẹ̀ làwọn iṣẹ́ yòókù náà bí àwẹ̀ tanikọ́ méjì máa gbà bí irun tanikọ́ máa kí bí àwọn iṣẹ́ olóore tanikọ́ máa ṣe so eléyìí nínú ojúṣe àwa òbí òní kí a kọ́ ọmọ wa láwẹ̀ kì í sáwẹ̀ rọmọdán nìkan àtàwọn àwẹ̀ mí inú àwẹ̀ tí ó wá nú ẹ̀sìn wa ní àwẹ̀ tó lálàáfíà torí pẹ́ lómi ń sìn tó lọ nífẹ̀ẹ́ ọmọ òun òun nífẹ̀ẹ́ kó gbà yóò sì kéré tó yẹ pé ní ó lọ tójú wọlé ẹ lọ gbégbé kúgbé fún pé ilé yẹn gbà báyìí ní kẹ́ẹ̀gbá ẹnìkan kò gbọ́dọ̀ mọ́gbà kódà ó lè tú láti ọmọ rẹ̀ ọmọ ọdún márùn-ún tó náà gbọ́dọ̀ gbà nítorí kíní lórí pẹ́lú náà rí nẹ́sà wọn àwọn gbọ́dọ̀ gbà wẹ́ lé àwọn. èyí tí yóò bá ti ṣe tọ́lọ́ ní tí ò lákọọ́lẹ̀ náà ni ó máa ṣe àwọn òbí kárí àwọn ọmọ wa ká fi ààwẹ̀ kọ́ wọn bákan náà nínú ẹni tí ààwẹ̀ sọ̀rọ̀ yẹn fún òun náà ni ẹni tó ní làákàyè tí è wèrè torí pé wèrè mọ̀rìfúù ani olùkọ́làm àti gbé gègé fún wèrè kò mọ tí ń ṣe irun kìí sọ̀rọ̀ yẹn fún lásìkò tó ti ya wèrè ànábì muhammad sallallahu alayhi wa alihi wa sallam onírúfẹ́ alukọ́làm ani salat àwọn irúfẹ́ yẹn mẹ́ta kan wà tó pé ní wọ́n ti gbé gègé iṣẹ́ pé ọgbà aládà ọgbẹ̀sẹ̀ ti gbé sókè fún wọn nígbà táwọn ibi ó kanu wọn ó anáìm ẹni tó sùn hátà yẹ sẹ́yìkìlì títí tí èjì torí pé ẹni tó sùn ò mọ ti ń ṣe mọ́ lákòjúwe àsìkò júmọ̀ láwa yìí kẹ́nìkan ti máa bórun bọ̀ tí èdè ṣe pé ní ó dọ́gbọ́n fẹ́ yẹ jímọ̀ ó ti sun oorun pẹ́ lágo bíi ni kò rẹ́ni jí lọ́ba jí lẹ́ aago mẹ́ta àbágo mẹ́ta àbọ̀ tí ò rí jímọ̀ tí ó lọ mọ́ torí pé ní ó ti sun kò ní lẹ́sẹ̀ lọ́dọ̀ ọlọ́run ọba àti gbé gègé sókè fún un náà lànàbà mùsùlùmí ó ní asọ̀gẹ́yì ọmọ kékeré hàtà yàtẹ́lìm tí tí e bàlágà ọmọ kékeré tí e bàlágà ẹ rí i pé àwọn bàbá náà ní ọmọ kékeré tí ò lẹ́sẹ̀ lọ́rùn ìyẹn pé wọn àti máa kọ ẹ̀sẹ̀ lẹ̀ fún tó bá jẹ́wọ́ ọ̀tọ̀ náà bá ní o tó bá jẹ́wọ́ ọ̀tẹ̀dá náà àti kọ́lẹ̀ fún ìgbà tó bá yẹ kó ṣe nǹkan kan tí ò dáa tó gba kó san fáìnì àwọn òbí rẹ̀ ni wọ́n san fẹ́ni bóyá ó ba nǹkan yẹn jẹ́ ṣùgbọ́n bí òfin tọ́lọ́ agbégègé sókè fún àwa máa kọ láwọn nǹkan yìí láti kékeré kó tó dàgbà bákan náà anábì ní alimajinun ẹni tó jẹ́ wèrè kàtá yòfẹ́ títí tí làákàyè rè é wálé ìyẹn ni pé ẹni tó jẹ́ wèrè àwọn ẹṣẹ́ ìjọsìn kìí ṣe ọ̀ràn yẹn fún inú rẹ̀ náà wá ní ààwẹ̀ wà wọ́n wá ní káìpẹ́ ni tí orí rẹ̀ máa ń pé lásìkò kan torí rẹ̀ ò ní pé lásìkò míì ńkọ́ wọ́n lásìkò torí rẹ̀ bá pé tó máa ń tí ń ṣeun àwọn ẹṣẹ́ ìjọsìn ó máa jọ́ràn yẹn fún tí nǹkan bá tún dé sí tí ò máa ti ń ṣe mọ́ ni ò ní jọ́ràn yẹn àti tó kéré àti tí ó tóbi nínú wèrè kọ́lọ́mọba subhanahu wa ta'ala kọ́lọ́mọ bíi sàdéhùn fẹ́ni kọ̀ọ̀kan wa. bákan náà nínú ẹni tí àwẹ̀ jọ̀nà yàn fún òun náà ní asọ̀hí ẹni tó lálàáfíà ara gáírù sẹ́kìm yàtọ̀ sẹ́ni tí ń ṣe àárẹ̀ ẹni tó ní àlàáfíà ara lọ́gbọ̀dọ̀ gbà rẹ̀ ọlọ́wà wa ta'ala ó ní ìfàmọ́ kánà minkum maridun ẹnikẹ́ni tí bá ń ṣàárẹ̀ nù yín aw ala safarin àbówà lórí ìrìn àjò fa'iddatun min ayyamin ukhar kò yà àgbà níjọ́ mi ẹni tí bá ń ṣe àárẹ̀ táàrẹ̀ ń ṣe irú ẹni yìí tí ò bá lè gba rẹ̀ ẹ̀sìn fún níyọ̀ǹda pé kó fi ààwẹ̀ lẹ̀ àwẹ̀jọ́ ràn yẹn fún ṣùgbọ́n torí àárẹ̀ tí ń ṣeun yóò fi ààwẹ̀ lẹ̀ ní àsìkò ìgbà tí ó rẹ̀ wọ́n ń ká ikó lè gbà tí bá ń tú láti ara rẹ̀ gbà tó ti ń rí gbà yóò mọ ní ẹ̀sán pé ń gbà ṣùgbọ́n tó bá fẹ́ yíwọ́ pẹ̀pẹ́ irú ààrẹ kò lè gbà tó bá tún wá lọ tún láti ààrẹ tó lọ yíwọ́ àyẹ̀kùn ló fa ìnira fún ara rẹ̀ sọ eléyìí nínú tí a gbọ́dọ̀ lágbọ́yé ni wọ́n wá ní ààrẹ tí máa ń ṣe ní wọ́n pèsè oríṣi méjì àwọn ààrẹ kan wà wọ́n ti kọ̀ǹfàmù pé òun àtàwẹ̀ ọ̀tá ni wọ́n wọ̀n lè ríra wọn ẹni yẹn ò sì lè sọ pé báyìí ni ó ṣe lọ tó bá tún gbà rẹ̀ yóò máa lékún sí ni bí ẹni tó ní ọ̀sà tó ti dé tó ti dé stéèjì kan tó lágbára kéde ogbẹ́ni tó lọ́sà ní ń sọ àbá àwọn àárẹ̀ mi wà tán ní kò tiẹ̀ kò gbọ́dọ̀ rí ebi rárá anirú ẹni tí eléyìí bá ṣẹlẹ̀ sí àní kàn fún ẹni tí ó gbàǹjọ́ mi nípa àní kó mọ ẹ ṣe òun náà ni pé yóò mọ ẹ ṣe fídíà kí ni fídíà tí ó mọ ẹ ṣe òun pé yóò mọ fún yóò mọ bọ́yàn kọ̀ọ̀kan níjọ́ kọ̀ọ̀kan yóò fi rọ́pò ààwẹ̀ tí kò lè gbà wọn irú oúnjẹ onímọ̀ fún wọn irú oúnjẹ tí ó tó tó sì gbajúmọ̀ ní àwùjọ ibi tí tó wà eléyìí ni àlàyé tó wà lórí irú ẹni tí irú àárẹ̀ báyìí bá mú ṣùgbọ́n àárẹ̀ ibà ló mú mi àbárẹ̀ kankan ká ṣe mí tó yẹ pé ní ara rẹ̀ ó yá láìpẹ́ kọ́lọ́ba kí ohun gbogbo alárẹ̀ ní wòsàn anirú ẹni yóò gbà ńgbà tó bá ti lágbára láti gbà. bákan náà ẹni tí àwẹ̀ tó jọ́ra yẹn lórí rẹ̀ ó jẹ́ alimokim ẹni tó wà nínú ìlú gẹ́rù musafir tí è ṣe arìnrìn àjò ẹni tó wà nínú ìlú tí ò rìnrìn àjò tó ti lálàáfíà wọn gba àwẹ̀ torí pé ní nínú ẹni tí àfúníyọ̀ǹda kó mọ́ gba àwẹ̀ ni àìpẹ́ ní ẹni tó bá jẹ́ olùrìn àjò ìyọ̀ǹda wà fún tí ó bá lè gba àwẹ̀ ó lè gba ó sì lè má gba méjèèjì náà ni ìyọ̀ǹda wà fún torí pé ọlọ́run fàmọ́ nǹkan náà mí ń kò mọ̀ rí ìdán ẹnikẹ́ni tó bá rẹ̀ nù yín àwọn àlàáfáfárìn àbúwà lórí ìrìn àjò fàídàtún min ayyamin ukhar kó sọ di ìjọ mi arìnrìn àjò inú àti àfúnnígbàláyè ni ìyẹn lànà bá mọ̀ sọ̀rọ̀ sọ́lá nígbà tí arákùnrin kan bí nípa àwẹ̀ ń gbà ìrìn àjò ànábi ní fàyìnṣí tàfásùn tó bá wẹ̀ ọ lè gbà wàyìnṣí tàfásùn tó bá ti wẹ̀ ọ lè mọ́ gbà ìyẹn pé olùrìn àjò ó ní option kí ó gbààwẹ̀ àbí kó má kó má gbààwẹ̀ tó bá wù yẹn láti rí nínú ìtàn tí ìkan náà sábà ní àwọn ìrìn àjò kan ọ̀pọ̀lọpọ̀ àwọn àwọn gbààwẹ̀ ànẹ́bí àtàwọn kan báyìí nìkan ni wọ́n gbà bákan náà atúnrí rìwáyà mi pé àwọn ìrìn àjò kan àwọn kan gbààwẹ̀ àwọn kan ò gbààwẹ̀ àwọn tó gbààwẹ̀ ò bú àwọn tí wọ́n gbààwẹ̀ pé ah, ọ̀lẹ lẹ́yìn bákan náà àwọn tí wọ́n gbààwẹ̀ náà ò bú àwọn tó gbààwẹ̀ pé á ah, ah, ẹ̀yin tọ́lọ̀ ń fún wa ńgbà láyè ẹ̀yin ẹ̀yin tó wá ń gbáwẹ̀ méjèèjì ló wà nínú àwọn tí wọ́n ṣèrìn àjò náà bákan náà tún rí rìwáyà mi sẹ́kà anábà Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ó jáde ní wọn kó lu Madina ń ṣèrìn àjò lásìkò àwẹ̀ nígbà tó dá ire kan nígbà dúdú ẹ̀dá tí wọ́n ṣe rí tó lágbára tí ò sì sí nǹkan ó bírèkì àwẹ̀ yẹn bẹ́ẹ̀ náà làwọn sọ̀hábà náà ni wọ́n wọ́n ṣe so ẹni tó rìnrìn àjò ó lè gbà wẹ̀ ó lè má gbà wọ́n ní ṣùgbọ́n nígbà kan wà tó yẹ pé dandan ní kò gbọ́dọ̀ gbà nígbà tí àwẹ̀ yẹn bá fẹ́ yíwọ́ bí ọ̀rọ̀ aláàrẹ̀ lòun náà gẹ́gbó lè ṣẹlẹ̀ láyé ànábà Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ọ̀nà rìnrìn àjò kan tó yẹ pé ní wẹ́dà lágbára lásìkò yìí ànábì wa rí báwọn èèyàn pé tí ẹnìkan lórí pé kí ló ń ṣẹlẹ̀ sí wọ́n ní ń gbàwẹ̀ ni ń rán mi lé lórí mo ti fẹ́ máa dákú ànábì wa ń sọ fún ọjọ́ náà pé ní lẹ́yìn sàmìnà libir àṣìyàmù fi safar ah kò bá mo kò sì tọ́ kí ẹ máa gbàwẹ̀ nínú irú ìrìn àjò báyìí yẹn ni pé ní nígbà tí àsìkò rí báyìí gbogbo àná láti mọ̀ bí wẹ́dà àwọn ilẹ̀ lárúbáwá bí ṣe máa ń rí ẹni wẹ́dà lágbára lásìkò yìí tó yẹ pé ní ẹni yìí kò fẹ́ máa dákú a jẹ́ pé ní. ẹni tí ó fẹ́ rìnrìn àjò ó ní àǹfààní kó gbàwẹ̀ àfi kí ó má gbà ṣùgbọ́n tó bá fẹ́ yíwọ́ kò gbọdọ̀ gba àwẹ̀ yẹn lànà ìsọ pé irú yẹn ò bá mu torí pọ́lọ́ ti fún lọ́nà àbáyọ òun fẹ́ tú láti ara rẹ̀ ẹ̀yẹ́ ọlọ́run nítorí ká fira pé ní irú àjò wo ni wọ́n ń sọ ṣerú rẹ̀ wà mọ́ àbí kò sí àkọ́kọ́ ààrẹ rí tó ní irú rẹ̀ ò sí mọ́. nígbà bá ti rẹ́ẹ̀rí fún àyíká kùmọ̀ra rẹ̀ nínú ẹ̀sìn lọ́rẹ́ lómi ọmọ tó pé ní irú ìrìn àjò òun kò sí mọ́ ń sìn káyí pé kò ní sí ni ẹ̀sìn ó ti parí pé tó bá padà yá o nǹkan báyìí ẹ̀ gbọ́dọ̀ ṣe mọ́. nípa nǹkan àánú kùránì jì sí náà ni pé fàmà kánà mi ń kò mọ̀ rí dán àó àlà sáfàrì ẹnikẹ́ni tó bá ń sàárẹ̀ ẹnu yín àbó wà lórí ìrìn àjò fà ìdàtún mi nínú alukur'an bákan náà kò sí tó parẹ́ nínú ọ̀rọ̀ muhammad sallallahu alayhi wa alihi wa sallam àìpé ilé àjò yìí náà ṣì ń bẹ ń bẹ bóun ni ó fi wá jìnnà tó ẹyin tá a ti lè pè ní ilé àjò ṣé nǹkan ṣé kan lọ́bẹ̀ ní bí ẹṣin àbí rànkúnmí abáàrin láwá ṣe wàhálà lábíbẹ́ túnú àbí kí ló dé bó bá gun pléènì bóyá bíi one hour ó ti débẹ̀ tó bá wù ó lè gbà ó bá wù ó lè má gbà rẹ̀. tòwé ní tí wàá máa sọ fún wa pé ní irú ìrìn àjò nǹkan náà ń sọ kò ṣe wàhálà àjẹpẹ́ ya pé wàhálà kọ́ ni wọ́n sọnù alukur'an ìtọ́pẹ́ nu alukur'an ní ìrìn àjò torí pé yẹn lè wà nù lóyún gbà mí kó ṣe wàhálà gan kẹ́ ẹ máa lọ láti bí síbi mọ́ta ń gbà mí ó lè rọ lódọ̀ òjò tó lè rọ̀ ṣùgbọ́n gbà tí ó ti ṣe ìrìn àjò kò lè túnú tiẹ̀ ṣùgbọ́n tó ń bá ṣe ìrìn àjò kódà kó má ṣe wàhálà torí pé ìrìn àjò ni kùránì pé ṣùgbọ́n ká ó pé ìrìn àjò gba wọn máa ń ṣe wàhálà gan wọn egun mọ́tò wọn egun train wọn egun plane káwá nígbà tá a ti ń gun sí kò sófin yẹn mọ́ àyè kò fin ẹ̀sìn rẹ bá wọn àbá ti rà kọ́ lẹ̀ fún kó parẹ́ yóò mọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ni torí pé ńgbà mi ń bẹ lásìkò yìí táwa náà wà yìí èèyàn lè gbéra ń bì kan kó máa lọ lómi pẹ́ẹ́ pásìkò tí wọ́n ń lò yàtọ̀ sí ibi tó ti kúrò ó lè jẹ́ pé àsìkò òsínú ìwọ́n tájẹ́tì lọ́n kọ́ lọ débẹ̀ lọ́sàn-án ó yẹ pé ní ọ̀sán lọ́rùn kọ́ débẹ̀ kọ́ débẹ̀ lóru ọmọ òpè àwẹ̀ wo lọ́ ń gbà nu méjèèjì lẹ́yìn táwọn ń gbà nàbí ìtọ́ ń gbàbọ̀ ìyẹn ló fà bẹ́ẹ̀ pé ní ìrìn àjò náà sì tún wádìí sí táwọn gbọ́n táwọn èèyàn kan sọ pé kò sí irun rẹ̀ àjò náà mọ́ torí pé téèyàn bá ń sọ yìí ìtí kùránì fi rinlẹ̀ nìyẹn ń parẹ́ ṣókí ni pé ní arìnrìn àjò tó bá wù ú ó lè gbàwẹ̀ tó bá sì wù ú ó lè má gbà èwo ló wá lọ́lá jù nínú méjèèjì àwọn àfáǹfà mọ́ra wọn lọ àwọn kan rò pé á ah, kó gba ni kó fi pọ́n oṣù yẹn lé torí ẹ̀ta yẹn ń gbà lókun gbà tí ò ti dààmú rẹ̀ àwọn kejì ní á ah, ọlọ́run fún wa ní sọ́dákọ̀ ó yẹ kó gba ni kó gba sọ́dákọ̀ yẹn torí pé ọlọ́run ló fún ní ìgbàláyè yìí ṣùgbọ́n tó rìn lọ́rọ̀ àfa ni pé n tó bá tó bá rọrùn fún yàn lásìkò òní kó ṣe tó bá rọrùn fún kó gbà kó gbà kó gbà ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ti ń gbà ẹ̀pẹ̀ tó rọ ọlọ́run kó mọ́ gbà kó mọ́ gbà ṣùgbọ́n gbà kan wà tó pé dandan ni kò gbọdọ̀ gbà nígbà tí ìnira bá ti ń ba lórí ìrìn àjò torí pẹ́ lómi tó bá sẹ́rìn àjò bóyá mọ́tò náà lówó ni tí bá ti ń tóbi ìṣẹ́jú mélòó ẹ rí i pé ojú rẹ ó ti máa pọ́n ó lè máa bì ìnira lè máa ṣe sòtí ìnira bá ti fẹ́ ba dandan ni kí ó mọ́ gba àwẹ̀ irú situation yìí ẹ̀yẹ́rú sí ọlọ́run òun náà ni al-mar'atul ha'id obìnrin tí bá ń ṣe nǹkan oṣù lọ́wọ́ obìnrin tí bá ń ṣe nǹkan oṣù bákan náà ọ̀nà fàṣà àtẹni tí ẹ̀jẹ̀ bímọ tó wà lára ẹ̀ tí ò tí ì dá àwọn eléyìí náà wọn ní gbà rẹ̀ kí ni wọ́n wàá ṣe wọn ó ní ìgbà tí ìgbàláyè bá ti wà fún wọn. bákan náà al-harim ẹni tó ti darúgbó jọ̀kú jọ̀kú tí ò lè gbà wẹ̀ mọ́ ọlọ́run kí ẹ̀rí kò ní gbà wẹ̀ kí wọ́n náà wọ́n máa ṣe òun ò sì ní sánmọ́ torí pé kò lè gbàwẹ̀ mọ́nà láti ní kó má gbàwẹ̀ bó láti tún ní kó wá sán kò lágbára àti sán irun tí ó máa ṣe náà ni pé yóò máa bọ́yàn kọ̀ọ̀kan láti máa fi di ọjọ́ tí tí kò gbà wọn eléyìí ni bí àwọn àgbàlagbà ni wọ́n ṣe ṣe bákan náà alimaratul hamil obìnrin tó lóyún alẹ́dì takhaf aláàánáfìhà àwọn aláàjẹníìníhà bóyá ń páyà lórí ara rẹ̀ ní bó ṣe lóyún torí pé bóyá ìlera ò tó kò lè gbàwẹ̀ àbí ń gbà míì òun lágbára àti gbà ṣùgbọ́n tó ń sọ fún náà ni pé àwọn yẹn lè àfẹ́ ti ọmọ tí ó wà nínú rẹ̀ alóhun náà kò ní gbàwẹ̀ bákan náà àlùmọ́rẹ̀dẹ̀ obìnrin tí ń tọ́mọ lọ́wọ́ tó yẹ pé kò lágbára kò lókun àti gbà torí pé obìnrin la ní ẹlòmíì ó gbàwẹ̀ nínú obìnrin tó lóyún yóò gbà níjọ́ tí ó bímọ gan èmi ti rí irú rẹ̀ rí tó gbàwẹ̀ níjọ́ tí ó bímọ bẹ́ẹ̀ ni ẹlòmíì sì rèé àwẹ̀ òtí ẹ̀ tí ì dé tó bá ti wá ń situation yìí bí kí ìlera kó mọ̀ sí fún tí ara rẹ̀ ò bá ti gbé ẹni kò ní í gbani. ọ̀rọ̀ wa wà lórí pé táyọ̀ bá lọ kí ni ó ṣe ṣé yóò bọ́ yẹn ni àbí yóò sàn eléyìí ọ̀rọ̀ pọ̀ lọ́dọ̀ àwọn àfa tí a bá ń tọ̀ àwọn àfa wa náà àfa súnà wọ́n lè ṣàlàyé eléyìí fún wa ṣùgbọ́n òun náà yóò padà ṣe nǹkan yẹn bóyá nípa sísan ni kó sàn àbí kó jẹ́ pé ìjọ́pọ̀ kan òun náà fi bọ́ èèyàn èèyàn ló sin ọlọ́run àwẹ̀ tá à ń sọ yóò wá lẹ́kọ̀ọ́ bá a ṣe máa ń bẹ̀rẹ̀ rẹ̀ torí pé ọlọ́run bá sùn àwọn àtàlá ó lọ mọ́ nǹkan ni kò kàn túlẹ̀ pé ká bẹ̀rẹ̀ kí lọ́lọ́run sọ fún wa ọlọ́run ní faman shahida minkum shahra falyasumhu ẹnikẹ́ni tí ó bá ti jẹ́rìí wọ́n rí oṣù kó yá bẹ̀rẹ̀ àwẹ̀ àìpé rírí oṣù láàfin bẹ̀rẹ̀ àwẹ̀ rírí oṣù láàfin bẹ̀rẹ̀ rẹ̀ yẹn ló fi wá ní abdullahi ibn umar radiyallahu ta'ala anihuma onítàrọ́ anásòlè hilal ó láwọn èèyàn lọ ń wo oṣù àwọn èèyàn lọ ń wo oṣù ó ní wọ́n bá rí èmi náà bá rí fa akhbartu rasulallahi sallallahu alayhi wa sallam anni ra'aytu mo bá lọ bá nẹ́bí pé á ah, èmi gan fojú gan ní oṣù báyìí ànẹ́bí oṣù ti lé fàṣọ bá ní kí ọmọ gbàwẹ̀ ànẹ́bí gbàwẹ̀ wà á mọ̀rọ̀ náà sábìtì yá ni ó sì pàrọ̀ yẹn láti pé ó yá àwẹ̀ ti bẹ̀rẹ̀ o kẹ́ ẹ máa gbà wẹ̀ ẹ rí i pé rírí oṣù ni wọ́n fi bẹ̀rẹ̀ àwẹ̀ bákan náà ànábì sọ fún wa níbo mi pé ní súnmọ́ lè rò yàtẹ̀ ẹ má bẹ̀rẹ̀ àwẹ̀ bẹ́ẹ̀ bá ṣe fẹ́ nìyẹn pé ẹ bá ti rí oṣù ẹ bá rí oṣù ni kẹ́ ẹ bẹ̀rẹ̀ àwẹ̀ wà àfitìrù lè rò yàtẹ̀ bákan náà ọjọ́ tẹ́ bá parí àwẹ̀ pé àwẹ̀ ti parí o oṣù náà ni kẹ́ wá kẹ́ rí i fàyín gúnmọ̀ àlékún tó bá wá pamọ́ sí yín ẹ̀wọ̀n tí ànábì sọ ó bá pamọ́ táàrí ó yẹ kán rí bómi ṣùgbọ́n tó bá pamọ́ sí yín fọ́kìdìrò ọ̀la ẹ wá káǹtì ọjọ́ ẹ̀rí wà ní ìrìwáyà mi pé fàkímílù ìjàta ṣàbán fàlàfínà yawman tẹ́ ẹ̀ bá ti wá róṣù ẹ wá jẹ́ kí o tu ṣàbán tẹ́ ń ká lọ yìí ẹ̀yẹ ó pé táàtì lórí ànábì jẹ́ kó yé wa pé ní oṣù tíṣàtò àìṣeré náà yàwó máa ń twenty nine days ni ànábì sọ nínú rìwáyà tó fọwọ́ sàpèjúwe rẹ̀ pé oṣù báyìí ni báyìí ni ó fọwọ́ rẹ̀ ṣe lẹ́ẹ̀mẹ́ta ó ṣe báyìí mẹ́wàá nu báyìí mẹ́wàá báyìí ìrẹ̀lẹ̀ kẹta wá fi kan pa wọ́n báyìí kò lè pé eléyìí ó jẹ́ twenty nine kéyìí tó sùn máa ń jẹ́nu bákan tó wá ṣàlàyé ẹ̀ fáwọn sọ̀hábà pé oṣù báyìí ni báyìí ni báyìí ni lẹ́ẹ̀mẹ́ta ìyẹn ni pé ó lè jẹ́ thirty days èwo ni ó wá jẹ́ twenty nine èwo ni ó jẹ́ thirty ṣé àmùkẹ́ muharram thirty safar twenty nine rọ̀bí awal thirty rọ̀bí sani twenty nine rárá o bẹ́ẹ̀ kọ́ ló ṣe wá o bọ́lọ̀ ń bá débẹ́ kó o ní ó yẹ pé rọmọdọ́ọ̀nù ọdún twenty nine ní kódà pé rọmọdọ́ọ̀nù ọdún mẹ́ta lè jẹ́ twenty nine tẹ̀léra wọn ó lè jẹ́ thirty tẹ̀léra wọn sọ pé wọ́n ti mọ́ pa pé gbogbo rọmọdọ́ọ̀nù twenty nine ni ó mọ̀ jẹ́ àbí thirty ni ó mọ̀ jẹ́ gbogbo muharamu twenty nine ní wọ́n jẹ́ àbí thirty ní wọ́n jẹ́ méjèèjì ló lè jẹ́ bọ́lọ́run bá ti fẹ́ kó yọ ni ṣùgbọ́n bá kọ́kọ́ dúró lé lórí ni pé twenty nine láàmú wa a máa wá oṣù táàbà ti wá róṣù twenty nine làá tó mọ̀ nǹka thirty tó bá ti wá pé thirty àní retí nǹkan pa àwọn oṣù mọ́ torí pé oṣù elé ní oṣù elé ní thirty tọ́wá ló ní àṣẹ láti sọ pé ẹ máa gbàwẹ̀ ẹ̀rí fún àwọn sàhábà Ali gẹ́gẹ́ bí abdullahi ibn umar ṣe sọ ó ní àwọn rótù àwọn lọ sọ fánábì ànábì ni ẹ máa gbà wẹ̀ àyẹ̀pẹ́ ní ẹni tó jẹ́ aláṣẹ ní máa ń kéde káwọn èèyàn gbà wẹ̀ ẹni tó jẹ́ aláṣẹ nírú ìlú tiwa táwa yìí àmọ́ sọ ti sultanu muslimin táwọn sí sultanu sokoto àṣẹ rẹ̀ láàfin máa ń gbà wẹ̀ kèsì pé à ń dúró de àwọn míṣánná wa kèsì pé ní à ń dúró de àwọn mùdírù wa àwọn ṣéèkù wa àwọn mùkádàmù ò tí sọ pé rọ́sù mùkádàmù yìí kọ́ná ní kẹ́ tẹ̀lé rọ́sù kèé ṣe máàmù mọ́ṣáláṣí yín kèé ṣe míṣánná ẹ̀jọ́ yín lẹ́ẹ̀bí ń bẹ̀rẹ̀ àwẹ̀ ìtààmú retí náà ni ẹni tó jẹ́ aláṣẹ àwa mùsùlùmí eléyìí ló gbọdọ̀ wà nínú àdìsọ́kàn gbogbo ẹni tó bá jẹ́ mùsùlùmí tó fẹ́ tẹ̀lé súnà anábà Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam tábàwọ̀ tíra àwọn àfa súnà tó bá ń sọ̀rọ̀ tawhid ẹ̀rí pọ́ fi mọ́ṣálà síbẹ̀ pé nínú ojúṣe olórí ni ká tẹ̀lé bàẹ̀rẹ̀ àwẹ̀ ká sì tẹ̀lé dégéni ká tẹ̀lé sọdún ẹlòmíì òun ni ó kàn decide fún ara rẹ̀ ọlọ́run ti bẹ̀rẹ̀ àwẹ̀ ẹ̀rù mọ́mẹ́ni kan ó lè ti bẹ̀rẹ̀ láti ìjọ kẹta káyọ̀ tó bẹ̀rẹ̀ àní títí ń kábọ̀ láti rọ́jà bù subhanallah eléyìí ìgbàkúgbà lẹni tí ń ṣe bẹ́ẹ̀ ń gbà tó bá wá bẹ̀rẹ̀ àwẹ̀ báyìí nígbà tí àwẹ̀ bá ń di bíi twenty seven twenty eight yóò bá ti tún pé ṣùgbọ́n kò ní lọ eight yóò wá máa jọ̀sán nínú Ramadan yóò nítorí pé òun ti ka tòun pé eléyìí ṣe ọ̀rọ̀ bá a ṣe máa ń bẹ̀rẹ̀ àwẹ̀ nu nítawọn afá kan sọ ni pé ẹni tó lè dá àwẹ̀ mú fúnra rẹ̀ òun lẹni tó rí oṣù fúnra rẹ̀ tó rí fúnra rẹ̀ tó yìí sọ fún lórí tó lórí òwò àgbàbá ah, àgbà ìwọ́tọ̀ lọ lóṣù yìí ṣùgbọ́n òun rí fúnra rẹ̀ ánà tó rí un ìyẹn ti jẹ́rìí lórí rẹ̀ kó bẹ̀rẹ̀ fúnra tiẹ̀ ṣùgbọ́n kò jẹ́rìí lórí ẹlòmítorí kìí sa láṣẹ ìgbà tó rí yóò lọ sọ fá láṣẹ tán bá gbà tó ń sì rí ọ̀sẹ̀ ìwọ tó rí tó dẹ lójú ìwọ nìkan fún ara rẹ tó lè bẹ̀rẹ̀ ṣùgbọ́n ó yẹ kó ní ọ̀sọ̀ fáyẹn pé ẹ bẹ̀rẹ̀ àbí tó ń kà lọ́dọ̀ tóun àbó ń ka tóun àbí bó ń ṣe òṣùpá yìí òṣùpá yìí tó bá ti sunrun jọ́ kan sí agbọ́dọ̀ bẹ̀rẹ̀ àwẹ̀ gẹ́ bá ṣe máa gbọ́ oríṣiríṣi wọ́n ràn wọ́n rán báyìí ń haúsá lẹnìkan fúlàní ni èyí nǹkan la fi ń sọ̀rọ̀ ẹ̀sìn o gbogbo ẹni tó bá débẹ̀ ni anábà mọ̀sọ̀rọ̀ sọ́lá ó ní ẹ tẹ̀lé aláṣẹ ó wá pọ̀wé kan kó jẹ́ ká mọ rírì ìtẹ̀lólórí anábì ni wàhálà ọ̀tà àmọ̀rọ̀ àlékún àbù kódà bó jẹ́ pé ẹrú náà fi ṣe olóyin lé lórí kẹsẹ̀ pé abẹ́ ẹlẹ́yàmẹ̀yà yìí ká tó gbé wọnú ẹ̀sìn ká ní nígbà tí èsè Yorùbá lórí nígbà èsè Yorùbá náà fi ṣe sòlítọ́ọ̀nù àwọn òní ó tún tán bàbá Yorùbá láàmú wa àbí ká kó kàlẹ́ndà jọ ẹ̀rí ìfẹ́sẹ́ àwọn nǹkan tó nù kàlẹ́ndà wo lẹ́yìn ní èyí táwa nílẹ̀ èyí tó lágbáyá náà wàá kó jọ èyí tó bá ti rí pópọ̀ jù ká ọ̀la ni ó jẹ ọ̀túnla ni ẹ̀bẹ̀rẹ̀ àwọn eléyìí náà ní tí ò bá mu ni so ní sókè ni pé òjò tó ṣùgbọ́n ti di twenty nine gbogbo agbìyànjú ká máa retí ìkéde àìsùn kọ́wálé mi ti sùn ẹ̀mẹ́yẹ lórí tó bẹ̀rẹ̀ àwọn ènìyàn ò mọ̀ pé wọ́n bẹ̀rẹ̀ wọn mọ̀ pé àná kóhun tó sùn kí tó ọmọ títọ̀ béèrè káìkọ́rọ̀ ayé kan náà fẹ́ sọ bóyá pé aago méjìlá ni aago méjì náà play bọ́ọ̀lù ni yóò dúró dìgbà ń yóò pé kò ní sẹ́yìn ń wọ́n yẹ pé ní wọ́n ànẹ́sì nǹkan láago mẹ́wàá ó lé ló ti pẹ́ jù eléyìí tí ò bá mu ni àìkẹsìn kún ni olórí la gbọ́dọ̀ mọ retí kó kéde ìbẹ̀rẹ̀ àwẹ̀ fún wa àbẹ̀lọ́mọba sùpánù wa tààlà kọ́lọ́njó bẹ́ẹ̀ ní kọ̀ọ̀kan wa láyé. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين ẹ̀yẹ̀ rúṣin ọlọ́run àwárí àwẹ̀ tí a sọ yóò ní àwọn nǹkan tá a fẹ́ kí a fi bá àwẹ̀ lò àwọn iṣẹ́ dáadáa àwọn nǹkan tí ẹ̀sìn ṣe wá lójú kòkòrò ká máa ṣí nínú àwẹ̀ tó yẹ pé ní ẹ̀san àwẹ̀ ó máa pé yóò dúró tába gbà rẹ̀ bó ṣe yẹ ká gbà tába tó wá ń sàwọn ẹṣẹ́ olóore yìí náà òun tó mọ ẹlẹ́sàn tiẹ̀ ẹ̀sán ó wàá máa pọ̀ sí nínú iṣẹ́ olóore tá a fẹ́ ká ṣe nínú àwẹ̀ ó ní tanawul sahur kájẹ sàárì oúnjẹ ni tá a gbádùn ara wa ìbáyàdà náà tó ní ó yàtọ̀ sáwọn oúnjẹ yòókù tá à ń jẹ ẹ̀rí pé lásìkò tá a máa ń jẹ sàárì yìí kì í sẹ́ni tí mo sábà ń jẹun lásìkò ń ṣùgbọ́n látara apá fẹ́ jọ́sìn fọlọ́n gbogbo àná àforúnlẹ̀ àájì ẹlòmíì tó yẹ pé kò lè dáná lálẹ́ yóò dáná lóru nítorí kó fẹ́ ṣe ìbádà yìí torí pé ìtẹ́sí pè wá tó pè wá sí ni anábì ní tasaharu ẹ máa jẹ sàárì fàyín náà fi sàhóore bàrọ̀kà torí pé oúnjẹ sàárì tá à ń jẹun àlùbáríkà ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ìyẹn ló fà tó yẹ pé ní gbogbo bí yẹn bá ṣe ní kápá kó gbìyànjú kó náà fi nǹkan sẹ́nu ẹlòmílẹ̀ ní oúnjẹ wò oúnjẹ lásìkò yẹn tó ń jò bá wò ẹjẹ tiẹ̀ wá nǹkan kan kọ́lá wo jẹ bisikíìtì kọ́lá wo yẹ kọ́ ọmọ mi sáfì nǹkan sẹ́nu lásìkò torí pé àlùbáríkà ni sọ̀hánàlá ìtẹ́ ti pè lálùbáríkà ẹlòmí ò níyà sí o ìwọ́n tẹ́ mọ́ mú wá àlùbáríkà wá ìtẹ́ pè lálùbáríkà yóò bá mọ náwó ẹ̀ ìtẹ́ àlùbáríkà wà gẹ́gẹ́ rèé àwọn nǹkan mí bẹ bẹ́ẹ̀ pẹ̀ sí ẹ máa ṣe bẹ́ẹ̀ àlùbáríkà wà ń bẹ ẹ máa ṣe bẹ́ẹ̀ àlùbáríkà wà ń bẹ ẹlòmí ò ní ń lára ṣùgbọ́n tó dọ́dọ̀ àwọn ẹlẹ́sàn kan bá tán wọ́n lé ní ẹwà san wá lùbáríkà ta ni ó ta fún ọ ẹ̀sìn tó mú wá ní sọ́nbí bá lùbáríkà wà yìí so ká máa jẹ sàárì àlùbáríkà ń bẹ ń bẹ ká máa fojú kéré rẹ̀ títà sì tún fẹ́ oní pé tààkírù sàhùr sàárì tá a jẹun ká lọ lára ká lọ lára báwo ìyẹn pé ní ká lọ lára di pé àlùfájàrí ń súnmọ́ ẹ̀rí tí yẹn bá jẹ sàárì lágo mẹ́ta òru tó ní táwọn afáàsọ pé tídàájì òru bá ti lọ tí ẹ bá jẹ sáré ó jẹ sáré ṣùgbọ́n bó ṣá ṣe lọ lára sí bẹ́ẹ̀ ni ládàrí ó sì máa pọ̀ sí ẹ̀rí kí yẹn lọ sáré lára èyí ó jẹ kó lóore ẹni tó ṣe sáré lágo mẹ́ta lágo méjì sáré náà ló jẹ ọ̀gbẹ́ni tó ń jẹ bí aago márùn-ún lọ lù aago márùn-ún kí ó tún ní ládàá tí ó pé àti pé ara ìgbàláàyè tẹ́sí tó fún wa nu ara àrọ̀rùn tẹ́sí sí fún wa pẹ́pẹ́ sáré tá a jẹ yóò súnmọ́ nígbà tí àlùfáàjà rí tí ó yọ ilé nínú iṣẹ́ dáadáa tí ẹ̀sìn pè wá sí ni bákan náà nínú iṣẹ́ dáadáa òun náà ni alfitr ká máa ṣínú wọn pe ní kò sẹ́ni tí èṣe lé torí pàrọ ó ti máa gbọ́ kálukú bọ̀ tẹ́lẹ̀ náà àáfẹ́ ṣínú ìṣínú yìí náà wá ní ẹ̀kọ́ bá a ṣe lọ́ra jẹ́sàárì ìṣínú ń tiẹ̀ afẹ́ ká yára ṣínú anábàá muhammad sallallahu alayhi wa alayhi wa sallam oníláyà sálù náà sùbìkáyìrín àwọn èèyàn orí oore ni wọ́n máa wà oore yìí ò ní kúrò lọ́dọ̀ wọn má àjálù lè fètè lópin ìgbà tí wọ́n bá ń yára sínú afẹ́ká yára sínú ìyẹn ló fara gbọ́dọ̀ mọ àsìkò sínú kèé ṣe pé kókó kúkúrùn náà ń pè lásìkò sínú ìyẹn pé kóòrùn wọ̀ kóòrùn bá ti wọ̀ ìsinú ti tó agbọ́dọ̀ mọ àsìkò tóòrùn wọ̀ torí pé ọ̀pọ̀lọpọ̀ alẹ́ mi nígbà tí ìsinú bá tó àtúmọ̀ ń fàtìkò kún kan tó lè pèrún irun tí láàmú retí ṣùgbọ́n gbà tó rùn bá wọ̀ tá a bá ti rọrùn mọ́ ń sánmọ̀ ìyẹn ni àsìkò tí ìsinmi tó bákan náà nínú dáadáa tá a tó fẹ́ lásìkò yìí ó ní ká ṣe àdúrà tí ànábì kọ́ wa nígbà tá a bá ń gbàwẹ̀ ká ṣe àdúrà tá a bá fẹ́ sínú inú ìtó gbajúmọ̀ jù òyìn tá ànábì sọ pé ní záàbà vọ́mà òǹgbẹ tí ń gbẹ wá ti lọ ẹ̀rí pé gbogbo anáwọn kan ẹ̀fọ́ òǹgbẹ òǹgbẹ ti lọ ọ̀bùtá láti lè ẹgbogbo ara náà ti wá tutù torí pa ti mú nǹkan sára ti jẹun wà sábàtà lè ájúrò insha Allah pẹ̀lú gbọ́lọ́ ẹ̀sán ààwẹ̀ tá a gbà yìí ti ti dúró níwájú ọlọ́run kò jù báyìí náà lọ ànábì òní fún aládùá káwá làágùn làágùn káwárí kí ló ń ṣe látàárọ̀ tó tilẹ̀kùn mọ́rí àdúrà kan tí mo rí lánàá àdúrà tànábì kan àwọn ìgbàkúgbà tá a mọ̀ ń gbà oníyùn nǹkan tó níbi òfin nǹkan tó rọrùn ni ṣùgbọ́n tó ṣe ní láàánú ni pé ẹlòmídìí gbà ìmọ̀ látogójì ọdún kò sí hàn kan yìí ẹlòmí ò tiẹ̀ mọ̀ kó wà gan ṣùgbọ́n àwọn pátipàti àwọn orúkọ àlùjẹ̀nu okòrì rẹ̀ ká padà sí ìsúná jẹ̀mọ́ ibẹ̀ láti rí gbèsè ayé wa lò abáfẹ́ kírun ni abáfẹ́ gbàwẹ̀ ni gbogbo nǹkan abáfẹ́ ṣe bákẹ́rì sábà ti rí tánàbí fún wa ọkàn ó balẹ̀ lé lórí torí ntọ́lọ̀ ni kò sọ ni ṣùgbọ́n ìtàn ń gbé fún wa àwọn ẹbú tó ń gbé fún wa nǹkan tó kàn ó balẹ̀ lórí ni torí pé wọ́n ti da lórúkọ mọ́ sápà fún wa inú tánàbí fún wa ni ká ṣe àníbi sọ pé nínú àdúrà tí mo ń gbà ó ní kéèyàn ṣàdúrà ńgbà tí ó bá fẹ́ sínú lẹ́yìn gbàtà ṣe àdúrà èyí tá a rí inú súnà yìí náà wọ́n lè tó tọrọ tí ó bá wẹ̀ lásìkò tó sínú torí pọ̀ tí ń súnmọ́ náà bọ̀ látàárọ̀ ilé inú tó wà nínú ẹ̀sìn wa ni. bákan náà ká nínú ládàá tí nínú dáadáa tí ó tẹ ká máa ṣe nínú àwẹ̀ ní al-iktharu mina sadaqa ká máa ṣe sàárà lọ́pọ̀lọpọ̀ ká gbìyànjú ká ṣe sàárà lọ́pọ̀lọpọ̀ kò sígbà tí sàárà ò dáa àyẹn ni sàárà ya sí mi sàárà ti ya sí ọ sàárà ti wà nú ẹ̀sìn tẹ́lẹ̀ ẹnìkan bá ní sàárà ya sí ọ kí lọ ṣe fún sàárà ti ń ya sí wọ ṣé ìtọ́lọ mú wá fún òtí tó tẹ́lẹ̀ ni níta ń pè ń sàárà ni pé ẹni tó bá ti ní kó fá láì ní kì í sì gbà wẹ̀ nìkan gbogbo gbà ní kì í sì pé ẹnìkan nílẹ̀ tó máa sọ fún ọ pé sàárà ya sí ọ ìtí ẹ̀ lè sọ fún ẹni kó lè ṣe é láti gbá sàárà dá ẹ mọ̀ sàárà ìmọ̀ jẹ́ kéèyàn róore lọ́dọ̀ Ọlọ́run ìmọ̀ ti aburú jìnà síyàn eléyìí nínú tó wà nínú ẹ̀sìn wa ní pàápàá jùlọ nínú ààwẹ̀ ká ṣe sàárà lọ́pọ̀lọpọ̀ ká fáláì ní ká máa ṣe sínú fáwọn èèyàn ká ṣe ìfitọ́rùn náà ká máa sínú fáwọn èèyàn ẹ̀rí ń tá náà bá ní oyúnjẹ láti ṣe mọ́ṣáláṣí pé mo fẹ́ sínú fáwọn mùsùlùmí mo fẹ́ sínú fáwọn ọ̀rẹ́ mi kódà ń gbà mí ó lè yẹ pé ń fi bánú nìkan náà ni ọní bóyá ọ̀sán ni bóyá làbídùn ni ẹ̀tọ́ pé ànábì ni tó di táwọn ìmọ̀ sábà ń lò fi làbídùn tútù tí ò bá rí kó lo làbídùn ìta àmọ́ ń náà tí ò bá rí yóò lo omi gbogbo orú nǹkan báyìí kéèyàn ṣe fáwọn èèyàn kéèyàn fáwọn èèyàn ní nǹkan kó fún wọn lóúnjẹ kó fún wọn lówó gbogbo ohun tí a fẹ́ kí a máa ṣe nínú ààwẹ̀ ni gẹ́gẹ́ bí ó ṣe wà nù hadith ibn Abbas wọ́n lánàá bí amusa sálán ajwadu nas anabi tọrẹtọrẹ ni wàkánà ajwadu àmọ́ yakun fi rọmọdán nígbà tọrẹ rẹ tó wá máa ń lé kéńkà jù nígbà rọmọdán hínà yẹlkọ́ jibril nígbà tí jibril mọ́ wá ń bá tẹ́wọ́jọ́ máa ń ka alukur'an ọrẹ ànábì àtúmọ̀ lékè ńkà nínú Ramadan tó ká gbìyànjú ká náà máa tọrẹ bákan náà kìyàmù láyl ká máa dìde ká máa ṣe náfìlà lálẹ́ náfìlà tó gbajúmọ̀ tá a mọ̀ náà ń tàràwé asamukiti ànábì wa Muhammad rasulillah ó ní man qama Ramadan imanan wa ihtisaban ẹnikẹ́ni tó bá dìde àbẹ́ntórí tí ó yan náfìlà nínú Ramadan tó yan torí tọ́lọ́ gufira lahu ma taqaddama min dhanbi gbogbo tó ti ṣẹ̀ nínú ẹ̀ṣẹ̀ náà forí rẹ̀ jì kágbìyànjú ká náà máa bá kí tàràwé ẹ̀rì ká máa kí ásámú kèye wá sọ̀rọ̀ ẹ̀yẹn o torí ẹlòmíràn ni ẹni tí ò bá kásámú ò nírun ẹni tí ò bá jẹ sàárì àbí ẹni tí ò bá kásámú kò láwẹ̀ ẹni tí ò bá jẹ sàárì kò láwẹ̀ kèye sọ̀rọ̀ ẹ̀yẹn ṣùgbọ́n ní iṣẹ́ tá a fẹ́ ni tí ẹ pé yóò jẹ́ kí ládàáwẹ̀ wa kó máa pọ̀ sí i anábàá Muhammad sallam àmọ́ yẹn náà fìlà àmọ́ kí tàràwé ẹ̀rì ó yẹ pé ní òun náà ló fi lànà yìí lélẹ̀ ó kí bíi mélòó fún sàhábà kó tó máa kí fún jàmáà mọ́ ànábì fi hàn pé ìtàlẹ̀ kí jàmáà ni tó bá ti wù yàn èèyàn lè dá sí níta fẹ́ ń bi irun báyìí ni pé kó mọ gùn díẹ̀ díẹ̀ jọ irun tá à ń kí nọ́mà tẹ́lẹ̀ lọ kèé ṣe pé ní àákànkì kò ní jọ̀run láàrin kádíjú kálá àyàn ti ká sámú tán ìsinà gbá sámú tó bẹ́ẹ̀ ni àti <laughs> kí sánà nù ẹ̀wọ̀n kèé ṣe báwọn tí wọ́n bá rí pé irú yìí ni ó wà ń bi wà tọ́ọ̀sì ríbò mi ọ lè máa dákí fún rárá rẹ torí pé kì í sọ̀rọ̀ èèyàn fún èèyàn kí ń jẹ̀mọ́ náà tẹ́lẹ̀ ọ lè dákí pàápàá jùlọ tó bá tẹ̀ wá tún di ìgbẹ̀yìn tí rọ̀mọ̀dọ́n bá ń lọ mẹ́wàá gbẹ̀yìn gẹ́gẹ́ bó ṣe wá nu hadithi ìyàwó Aisha tani anabi amudu sallam tó bá di mẹ́wàá gbẹ̀yìn ẹni ìfà dákàlà làásù sádàmì ìsára wa ó fún jà yóò le wà áhìyà aláìlà bákan náà anabi ó yẹ òru rẹ̀ wà áìkọ̀ọ̀fọ̀ áhàlà yóò ti já àwọn ará alẹ́ pé ah, àsìkò yìí àsìkò téèyàn máa ń ṣe ọ̀pọ̀lọpọ̀ ìjọsìn ni bákan náà nínú ta tó fẹ́ òun náà ni mudarasatul Qur'an kájọ máa kọ́ káma ka Qur'an tilawatul Qur'an inú àwọn ẹsẹ̀ gbòógì tá a fẹ́ nú àwẹ̀rẹ́ yẹn láti sọ fáwọn mùsùlùmí ká máa Qur'an ká nítorí wọ́n jẹ́ mùsùlùmí àsìkò tó yẹ kó máa dùn nínú àwẹ̀ pé òun ṣe mọ Qur'an ká ṣùgbọ́n àwọn tó ń tàn wá tán náà ó kà á sílé wa hàn já mọ́ ká kí aládìtẹ́ ti ká máa ka Qur'an sílé ẹ̀yin náà gbìyànjú ẹ̀yin dàgbà kó ka Qur'an lọ kó lọ kọ́ ṣùgbọ́n bá ti ń kàtìlẹ̀ wa inú owó mọ̀ dùn àròpá ní ládàbà ni yìí bá ń ṣe ń gẹ ọ̀rọ̀ bídíà ní àràkọọ́lẹ̀ fún ẹni àmọ́ alera ọlọ́wọ́ inú rẹ̀ àmọ́ dùkà ọmọ ìkùrá àdẹ́rẹ́ sọ̀kalẹ̀ sínú léyìí ìwọ gẹ́gẹ́ ńkọ́ ọmọ kùránì ká pàjùlọ nínú àwẹ̀ yìí tó yẹ pé ní oṣù iná sọ alukùránì kalẹ̀ àsìkò tó yẹ ká tó kà lọ́pọ̀lọpọ̀ ni torí tó jẹ́ sí inú iṣẹ́ tó yẹ ká ṣe jù nínú àwẹ̀ náà ni ká ní ẹ̀ bá lágbára ẹ̀rí nínú Ramadan nìkan ó lè parí márùn-ún ó lè parí mẹ́fà nínú iṣẹ́ olóore ni ìwọ́n tó ti mọ̀ ẹ́ kaná kò tí ì jù gbìyànjú tẹ́lẹ̀ bá bọ́ mọ́tò jẹ́ kí Ramadan nù míì kò ṣẹlẹ̀ sẹ́bẹ̀ láì tí ì mọ̀ Kùránì ká ká gbìyànjú ìlú òfin wa ni gbogbo akọ́lá lè mọ túmẹ̀ wọn wá ti ẹ̀ mọ́ ká ọjọ́ bá ń tu sí wa létí àánú mọ̀ pé nǹkan sọ ni ṣùgbọ́n káwọn ọmọ Kùránì ká kẹ́kẹ́ máa ní àwọn wá tàtìlẹ̀ wá bóun tí wọ́n ti jẹ́ káwọn náà gbìyànjú ká mọ̀ Kùránì pàápàá jùlọ nínú àwẹ̀ bákan náà mudarasatul Qur'an ká máa kọ́ wa ní al-Qur'an yìí ni tá a mọ̀ sí tafsir gẹ́bí tí wọ́n ń ṣẹlẹ̀ láàrin anagba Muhammad sallallahu alaihi wa sallam àti Jibril ká máa lọ bí ìjókòó al-Qur'an sábà ní tafsir al-Qur'an èyí yájú ká máa lọ wo bọ́ọ̀lù lọ èyí yájú ká máa ta lúdò lọ ká ní kí ní ṣẹlẹ̀ ta lúdò ni à ń ta draft ni nítorí kí ni káwé má bàa gbò wá ní yóò bá mú àwọn ṣe eré báyìí kò fìtì aláwẹ̀ àbíkẹ́ kó máa mú àwọn àdìsí dọ̀yìn fún wa fẹ́ hà ẹ̀rọ pé ẹnu oorun náà nínú àwẹ̀ ìbádà ni ìbádà a máa ń gbìyànjú náà àwẹ̀ sọ̀yàn dọ̀lẹ́ kèsì sọ̀yàn dé léré ẹ̀rí kéèyàn gbìyànjú kó ṣiṣẹ́ dáadáa ká máa lọ gbọ́ wà sí kájòkó tí wọ́n ti ń sọ tọ́lọ́ kí ìmọ̀ni wa tó máa lékún sí bákan náà àwọn ìwà tí ò da àwọn iṣẹ́ tí ò da ká jìnà sí anábàá Muhammad sallam ó ní ẹnikẹ́ni tí bá ń gbà rẹ̀ wàlà yẹ́rìfò wàlà yẹ́fùsùk kò gbọ́dọ̀ wá kòkí kò gbọ́dọ̀ mọ gbó káàkiri ládùúgbò bí ajá fàyín ṣe àtọ́mọ̀ àhàdùn àwòkọ́ ọ̀tọ́làwò tó bá ti àárẹ̀ nìkan tó yẹ pé ní àwẹ̀ òdùn ńlá ìwọ̀n ṣe wọ́n wọ̀nà yín bú ẹ yín ṣe pèlè yín sọ̀rọ̀ tí ò da fàlẹ́kùl ìní sọ im kó yá sọ pé aláwẹ̀ lèmi o ìní sọ im aláwẹ̀ lèmi ó wà nù rìwáyà kan pé wílẹ̀ méjì kíkan jẹ́ tiẹ̀ kíkan tó jẹ́ tiẹ̀ náà pé kọ́ fi ṣe wá àti òkèdè bí wọ́n náà ń gbáwẹ̀ kí tí ó tètè kú ṣe òun ni àwẹ̀ rẹ̀ ó jẹ́ ìtẹ́wọ́gbà lọ́dọ̀ ọlọ́run abẹ́lẹ́ ọba sùpánà wa tààlà kọ́lọ́n jẹ́ kí àwẹ̀ náà bẹ́ẹ̀ nìkọ̀ọ̀kan wa láyé kó jẹ́ kí a lè gbà bọ́ọ̀lù ọba sùpánà wa tààlà bí ó sì ṣe fẹ́ so ohun tí ó jójú ṣe wa òun ẹni ká náà máa retí tó bá ti di on twenty nine ká máa retí tí olórí àwa mùsùlùmí ó sọ tí ò bá wá sí ọ̀rọ̀ ń dán wọ́n bá rí àbọ̀ rí wọ́n sọ wọ́n rí o náà bá ti rí wọn ni wọ́n rí o àkà ọ̀la ní àkà ní thirty bákan náà àìretí tìlú mi yìí tó rinlẹ̀ lọ́dọ̀ àǹfààní pé ìlú kálukú kó gba tiẹ̀ lómi ò ní kíni àwọn bẹ̀rẹ̀ àwẹ̀ lọ́la nítorí kíni ẹ̀nà ti rọ́ṣù Saudi tẹ́tọ́ bá fẹ́ sọdún Saudi pé yídi Saudi náà lọ́ lọ. sọ olórí wa ni àwa náà tẹ̀lé yẹn láti sọ̀kan ẹ bá rí gbogbo àwọn àǹfààní náà mufti Saudi tó ti bi léèrè rí ọ̀rọ̀ báyìí pé tọ́ bá rọ́ṣù lu yín tán bá rí lùtọ́ ẹ̀wọ́ ní kẹ́tì tán máa ń sọ bákan náà àwọn ìlú mi náà ní sọ tiwa ilé ìní tó tẹ̀wọ̀n lọ́rọ̀ àfa abẹ́lọ́wọ̀n bá subhanahu wa ta'ala tí ó ṣe rọrùn fẹ́ni kọ̀ọ̀kan wa rọ̀mọ̀dọ́ ilé kọlọ́mọ ṣe ní òkun fẹ́ni kọ̀ọ̀kan wa bákan náà kọlọ́njẹ́ ó bá wa láyé kọlọ́njẹ́ àgbà pẹ̀lú ìrọ̀rùn abẹ́lọ́wọ̀n bá subhanahu wa ta'ala kí ọlọ́run kó yọ́nú fẹ́ni kọ̀ọ̀kan wa kó ṣe wá lọ́mọ àlùjẹ́nà kó mọ̀ ṣe wá lọ́mọ náà abẹ́lọ́wọ̀n bá subhanahu wa ta'ala ìlú wa tí a wà kọ́lọ́mọ́sá fi fọ̀kàbalẹ̀ síbẹ̀ àwọn tó ń tukọ̀ lúnẹ̀ pàápàá jùlọ àwọn olórí wa tó jẹ́ mùsùlùmí kọ́lọ́mọ́sá máa kọ́ wọn máa ṣe kọlọmọsà àmọ tọwọ sọnà àtàjọ ọmọlẹ́yìn wọn náà kọlọm tí yóò jẹ káwa náà lè mú ojúṣe tiwa náà tẹ wa sallallahu wa sallam ala nabiyina muhammadin wa ala alihi wa sahbihi ajma'in. الله الله